الاول الاخر الظاهر الباطن الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له في ربوبيته وألوهيته وأشهد أن لله الأسماء الحسنى والصفات العليا بغير تحريف ولا تعطيل ولا تمثيل وأشهد أن ان الله واحد لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولا صاحبا واشهد ان محمدا صلى الله عليه واله وسلم عبد الله ورسوله kọ̀dì kọ́tàmà lọ́rù bí nùbúwá ti yí nùbúwáàtì wọ́n bí rìsàálá ti yí sa ìrọ̀ rìsàáláàtì wàṣájú anna muhammadan kọ̀dì balagọ̀ rìsàálá ta rọ́bì wà á àmánà wà nasọ́hàlẹ̀ umma وترك الأمة على نجة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك صلوات الله وسلامه على هذا نبيه الذي بعثه الله لإثبات الحق حقا والباطل باطلا وصلاة الله وسلامه على صحابة الكرام المجاهدين الذين نصروا النبي ونصروا رسول محمد صلى الله عليه وآله وسلم وعلى التابعين وتابع تابعهم وسائر من سلك طريق السلفي ìlà àǹtakù mẹ́sàá amẹ́bàj ayọ́lẹ́ ìkọ́à abda'u kalami bima bada'a bi isali'un aqul assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh adúpẹ́ fọ́lọ́run ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí ó pé méjì belé mẹ́ta bẹ́ẹ̀ sì ni òbí mẹ́nìkan òbí ọlọ́run yìí mo jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni mo sì jẹ́rìí pé ń bẹ fún ọlọ́run Allahu Ta'ala àwọn orúkọ tó rẹwà àti àwọn ìròyìn tó pé àwọn ìròyìn tó ga láì ní ṣe tá pè ní taharif àti tààtìl àti tẹ̀mọ̀síl ìyẹn ni pé láì ní yí àwọn orúkọ àti ròyìn padà láì ní fún àwọn orúkọ àtàwọn ìròyìn ní ìtumọ̀ tó yàtọ̀ sí tọ́lọ́run fún tánàbí fi ṣàlàyé láì ní ṣàfiwé orúkọ ọlọ àtàwọn ìròyìn ẹ̀ pẹ̀lú tẹ̀dá ẹ̀ láì ní pa orúkọ ọlọ àtàwọn ìròyìn rẹ̀ tì mo jẹ́rìí pé ọlọ́run ọba náà ó nìkan níjọ́sìn tásí kò tọ́sẹ́ lómìn mo ṣe ọlọ́run lọ́kan nínú ìjẹ́ olúwa rẹ̀ ìyẹn ni pé nínú ìṣẹ̀dá ẹ̀ mo ṣe lọ́kan nínú ìjọsìn mo ṣe lọ́kan nínú àwọn orúkọ àti ìròyìn rẹ̀ mo sì jẹ́rìí pé ọlọ́run ló gbé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa sallam ló gbé dìde mo jẹ́rìí pé òjíṣẹ́ náà ànábì Muhammad ó jíṣẹ́ tọ́lọ́wọ́n bá fi rán dókòógbó kò jẹ́ ṣẹ́kù ẹnìkan ò ní dé lónìí kó pé ànábì tó rán òun sí ayé nǹkan kan tó yẹ kóhun ó sọ òun ò rántí sọ àbí kìí ṣe kóhun ò rántí òun fi pamọ́ dàsìkò táwa yìí torí bọ́lọ̀ níwà máa ó wá alálẹ̀ ọgọ́ ibi ìdìdàn ní ìmù anábì kìí ṣàhun pẹ̀lú tọ́lọ̀wọ̀n bá fi rán

gbogbo tó yẹ ká ṣe tàbí tá a ṣe tábìrí ọ̀nà ọlọ́run lànàbí ti ṣàlàyé gbogbo tá a lè fi rí bínú ọlọ́run ànábì ṣàlàyé ẹ̀ ojúwe ẹ̀ ó jìnà sí wọn èyí tábìrójú rí ọlọ́run òun náà ṣe ká lè fi kọ́ ṣe ẹ̀ pé bá a ṣe ń ṣeré èyí tóun ò lè ṣe tí ò sí ẹ̀tọ́ fún kó ṣe ó ṣàlàyé ẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam kó máa bá àwọn sọ̀hábà tí wọ́n bá lò gbà tí wọ́n ránṣẹ́ kó bá àwọn ọmọ kéwú àwọn sọ̀hábà tàpé ní tàbí ọ̀nù tí wọ́n ògbò tí wọ́n òye lérí orípa àbí ìlànà àwọn sọ̀hábà ìgbésẹ̀ wọn náà ni wọ́n ń tọ̀ ojú ọ̀nà wọn ni wọ́n ń tọ̀ bí wọ́n ìgbésẹ̀ wọn ni wọ́n ń tẹ̀lé àtàwọn tó tún tẹ̀lé wọn tọ́lọ̀rọ̀ inú sọ́rọ̀tù taubá asàbìkúnà láwọ́wàlúnà mínà muhajirina wà láàánsọ́r wọ́lẹ̀dínà tàbà ohun bí ìsáni rọ̀bí allọ́wà ní wọ́rọ̀dú ánì àádàlọ́wùlà oúnjẹ náà ti tajiri tàtà hal anhar ọlọ́run ròyìn wọn ọ̀rọ̀ wọn àìtúwò tí wọ́n bá ti ní sàábé gbà díìsì wá àníṣẹ́ mọ́ wá pé ṣe sàábé yẹn sẹ́nitá alégbáralé ni àbá alégbáralé tí ẹ kú bẹ́ẹ̀ àti gbogbo ẹni tí ń rin ojú ọ̀nà àwọn sálàf àwọn wo ni sálàf àwọn sálàf tá ń sọ náà láti dárúkọ yẹn àwọn sọ̀hábà àtàwọn tàbí ọ̀nù àtàwọn tábí ìtàbí yìí tí wọ́n tẹ̀lé wọn lérí àlàyé ọ̀rọ̀ lọ tánàbí ṣe fún wọn gbogbo ẹni tó rìn ojú ọ̀nà wọn ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó gbogbo alápapọ̀ náà ọlọ́run má Kike kí rẹ̀ kó fò wárú lẹ́yìn ilé akíra pẹ̀lú kíkí ti Islam pé asalamu alaikum wa rahmatullahi wa wa náà tafsiri wa tún ní yóò tún mẹ́ tẹ̀síwájú súra ẹlẹ́ẹ̀kẹfà aya 48-49 náà أعوذ بالله من الشيطان الرجيم وما سليم فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب يمسهم العذاب بما كانوا يفسقون أعوذ بالله من الشيطان الرجيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní pẹ̀lú gbólóhùn ìsádi ọlọ́run kò lọ́dà ṣèitọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé kò sí tó máa wá káàkiri ju pé gbogbo ẹni tí bá ń bẹ lórí ìlànà tànábì wa Muhammad kò ń yẹ kó ń bẹ́ẹ̀ ó sì ti ṣe gbogbo ìgbìyànjú ó ti la àwọn ọ̀nà tí ẹ̀ kalẹ̀ Abdullahi ibn Mas'ud ó ní kọ́tọ̀ lànà Rasulullahi sallallahu alaihi wa sallam kọ́tọ̀ anábì fa ìlà òró kan fún wa wà kọ́tọ̀ ayyàmí ni í kùtútọ́ wa an ṣimẹ́lì kùtútọ́ anábì tí wọ́n fa àwọn ìlà ìbú lápá ọ̀tún àti apá òsì ìlà tòró tarin wà kọ́ọ̀lù ha sírátì mustakim fattabi'uhu anábì wá ní ìlàtàrin tó gbòrò yìí òun lójú ọ̀nà mi tààrà ẹ máa tẹ̀lé wala tattabi'u subula fatafarraqa bikum an sabili ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tó yà yìí tí wọ́n pọ̀ yìí kí wọ́n má bàa gbé yín kúrò lójú ọ̀nà tààrà ní sọ pé udkhulu fi sílímì káfà wàlá tàbí ó kòtò wá ti ṣàìtọ́n iná olákún adóhùn mùmí ẹ má tẹ̀lé ojú ọ̀nà èṣù ẹ kó sínú Islam lódìdí ẹ má bojú wo ojú ọ̀nà èṣù belé pẹ́ tọ́bẹ̀ torí iṣẹ́ tá ṣàìtọ́n ń ṣe nìyẹn ọlọ́mọjú ráyè láàrin wa bismillahir rahmanir rahim orúkọ ọlọ́run

lánàá asàlàyé kí ni iṣẹ́ àwọn mùrìsàlónù àwọn tá a fi iṣẹ́ rán àwọn náà làwọn òjíṣẹ́ ọlọ́run tá ń pè ní mẹ́sẹ́njà ọlọ́run ní iṣẹ́ méjì ní mùbàṣírínà wa mùndìrín um mùbàṣírúnà wa mùndìrún olùfúnni ní ìròdùnú àtolùkìlọ̀ ọ̀yà asàlàyé ẹ̀ ọlọ́wọ́ ni wọ́n lẹ́dí iná kàzàbù apá kan la ṣàlàyé lánàá òun náà ni faman amana wa aslaha ẹ ń bá gba ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ lẹ́yìn tó ti wà lórí àánú tẹ́lẹ̀ ìgbà tó wá gbà yẹn aslaha ó wá ń ṣàtúnṣe èyí tí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ó ṣàtúnṣe èyí títí hù bọ̀ nínú ìwà ó ṣàtúnṣe èyí tí ń sìn bọ̀ tẹ́lẹ̀ nínú ẹ̀sìn ó ṣàtúnṣe èyí tí máa sọ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ tó jẹ́ sọkúsọ kò sọ mọ́ ó ṣàtúnṣe èyí tí máa gbọ́ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ kò gbọ́gbọ́kúgbọ́ mọ́ ó ṣàtúnṣe ìwò ìríran rẹ̀ in tí ma ń wò tẹ́lẹ̀ nínú wòkúwò kò wó má ó ṣàtúnṣe ẹsẹ̀ rẹ̀ ìrìnkúrìn tí fi rìn tẹ́lẹ̀ kò fi rìn má ó ṣàtúnṣe ọwọ́ ẹ̀ gbogbo nǹkan tí ó mu tí fi gbámú tẹ́lẹ̀ kò fi gbá wọn mú má ìríran rẹ̀ ìgbọ́ràn rẹ̀ ọkàn rẹ̀ ó fọ́ ọmọ ìwà ń rí àwọn àmì ọlọ́run látara rírí ẹ̀ ìwòye ṣíṣe ọlọ́run ìbí wá ń dọ́lọ̀ mọ̀ ìgbàgbọ́ rẹ̀ wá ń lékún pé tọ́lọ́wọ́n ọba là á ṣe tiẹ̀ látẹ̀lé etí ẹ̀ ti ń fi ń gbọ́rọ̀ ìwà ń fi ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń ṣe tọ́lọ́run pé tiẹ̀ lágbọ́ tiẹ̀ látẹ̀lé ọkàn rẹ̀ bí wọ́n bá ń ṣe ń sọ̀rọ̀ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ọmọ gbà á kò ní jẹ́ tami dànù bí ọkàn ti tẹ́lẹ̀ tó ti dí pẹ́ta rọ́nà alágúlúbì mọ́kánù yàksìbó nígbà tó ti túbá tó ṣe ìkìláṣùlẹ̀ amẹ́lì ó ti ṣàfọ̀mọ́ iṣẹ́ bílímù a pẹ̀lú mímọ̀ fi iṣẹ́ yẹn kọ́ ṣe bánàbí ṣe ṣe kìí ṣe pẹ̀lú agbárí àwọn sọ pé ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ fàlá kò sí payà fún màmá lórí èyí tí wọ́n ti ṣe sẹ́yìn tó jẹ́ àṣìṣe fún wọn astagfirullah kò sí ìpayà fún wọn pé kí lọ́jọ́ iwájú wọn bó ní ó ti rí kò ní sí payà fún wọn lọ́jọ́ alìkìyàmà inú ìdẹ̀ra làwọn ó mọ́ bẹ́ ìtọ́lọ́wọ́n bá sọ aláàtàkà adéṣòlẹ̀ gọ́ṣíà wójú òyìnyà ọmọ ìdínà gọ́ṣíà àmìlà tó mẹ́ aláàtàkà adéṣòlẹ̀ gọ́ṣíà wójú ليس له طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع ó ní sí lára àwọn ẹyẹ ẹ̀dá òun ò ní sí nínú àwọn tọ́lọ̀ ní sọ́ọ̀gbárò yẹn wá ní alẹ́gbọ́ṣíyà tí ń bó ni mọ́lẹ̀ dárú kí ni jọ náà kí ni nǹkan náà ó ní ọ̀jẹ̀jẹ̀ pòrùpá mẹ́tẹ́ ń pè lọ́jẹ̀jẹ̀ àwọn ẹ̀rù tó gbé ẹ̀rù lè tí ó ṣẹlẹ̀ níjọ̀gbé ìbí yóò bó dárú ẹ̀ e. wùjú àwọn ojú kan jọ náà kìí ṣe pé wọ́n máa wo pàkó bí màálù rọ́bẹ̀ ìrẹ̀wẹ̀sí ò bá wọn jọ náà àmìlà tó wọn ò ní sinmi wọ́n máa ṣe wàhálà náà síbà wọ́n máa dààmú wọ́n lọ wọ iná kan tó gbóná janjan kò sí bá nílẹ̀ máa fún wọn mú nínú omi tó gbóná. Kò sóúnjẹ tí wọ́n máa jẹ ń bẹ̀, ìlàmì ìdọ̀rin ẹ̀gún ni wọ́n máa jẹ. Ẹnì kan mọ́ wàá ronú pé ṣèbáwọn ewúrẹ́ wọ́n ń jẹwé láyé. Ṣèbáwọn àgùntàn wọ́n ń jẹwé láyé wọ́n sì jẹ́ ní àjẹsára àwọn ọmọ èèyàn sì lè jẹ́ bẹ́ẹ̀ kẹ́nìkan mọ́ àárò lúgbẹ́ ṣègbó oúnjẹ tí wọ́n lẹ́gbó ọlọ́ni láàáyé símínú wà láàáyé ògbó ní mìjúrí oúnjẹ yẹn kìí ṣàjẹsára wà láàáyé kí ní mìjú kò sì ní mẹ́bí kú òfún àwọn tí wọ́n ti ṣàtúnṣe iṣẹ́ wọn láàkọ́fún àléyìn ìpayà ọjọ́ náà àwọn ìṣẹ̀lẹ̀ yìí kò sí fáwọn wà láàrùn yàzánú ìbànújẹ́ lórí èyí tó ti bọ́ lọ fún wọn tí wọn ò ṣe kò sí fún wọn mọ́ àti kàbíìsì ẹ̀ lánàá ọlọ́run bá lóhun ó bá wọn ṣàtúnṣe ẹ̀ tàbá lọ wọnú sọ́rọ́tù fòrìkọ́ọ̀nù nígbà tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn tó túbá ọlọ́láwọn màláíkà gan wọ́n máa ṣàdúà fún wọn lọ́dọ̀ ọlọ́run Suratul Furqan sura 25 o ni wọ́n pè ní Suratul Furqan ayàmà rẹ̀ amújáde ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá túbá fún ọlọ́run ọba náà wọ́n mọ́ ń نعم والذين لا يشهدون الزور وإذا مروا بالذي من نكر lè ha ọlọ́lá àwọn tí yà ẹ̀ ní jẹ làwọn tó ronú pìwàdà wà á wọ́n wá gbàgbọ́ wà á ń sọ lè ha wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣeṣẹ́ dáadáa bí tí mo ọlọ́run ní gbogbo aburú tí wọ́n ṣe sẹ́yìn yẹn yóò asane ọlọ́run bá wọn sọ́ di dáadáa torí kíni torí pé wọ́n gbàgbọ́ wà asùláhà wọ́n wá ṣàtúnṣe iṣẹ́ wọn èyí tí ó dá sẹ́yìn yẹn sí dáadáa fún wọn àwọn ìbéèrè táwà béèrè ní pé èyí mẹ̀láíkà ti kọ ṣé wọ́n lọ párẹ́ ni wọ́n ní rárá wọn párẹ́ yóò wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wà níjọ́ ọ̀gbẹ̀dẹ̀ alkiyama kálukú orí iṣẹ́ rẹ̀ bó ṣe ṣe gan-an nígbàtí ìwé òun bá ń bọ̀ ó mẹ́rà burú tó ṣe ń bẹ̀ ṣùgbọ́n bó ṣe ń bọ̀ yẹn ìwọ tó ti túbá tó gbàgbọ́ tó wá ṣàtúnṣe iṣẹ́ rẹ̀ tó ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ láì dámọ́ yóò sì máa yí padà àwọn àbúrú yẹn ó yí padà gbogbo ó wà á di dáadáa bẹ́ẹ̀ ó wá gbàwé rẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún inú rẹ wà wá dùn lọ́lọ́run fi ní wádé lọ́rùn sàyẹ́ àti ìmọ̀ àsànà rọ̀hìmọ̀ kí ló dé tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ èé ṣe tó rálẹ̀ béèrè ọlọ́run ní ma dára rẹ̀ láàmú ń fún ọ léṣì ibẹ̀ náà lọ́lọ́run ti fèsì ọlọ́run ní wàkánà lọ́rùn gọfúrọ̀ ìdí ni pé ọlọ́run ọba ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lọ́lọ́run ìmọ̀ àforíjì ni lọ́pọ̀lọpọ̀ bó bá ti foríjì èèyàn tán kò sí tí ó jù kẹ́ bẹ́ṣẹ̀ bá kú ń bẹ̀ èèyàn lọ tọ́náwó bàbá ti ní kò wá ṣèṣirò iṣẹ́ ó jìyà nìyẹn ìṣirò iṣẹ́ yẹn ń bọ̀ àyàkálùkù ti máa já yóò wá di dáadáa kò wá ní sí pé èèyàn lọ ọ̀nà wọn kí ló fà á wà asúláhà ó gbàgbọ́ sì túnṣẹ́ ṣe lẹ́yìn yẹn ó wá ní wà lẹ́dí iná ká dàbú بآياتنا والذين كذبوا بآياتنا يمسهم عذاب بما كانوا يفسقون àwọn ẹni rere nìyẹn àwọn tí wọ́n gbàgbọ́ nìyẹn tí wọ́n ń ṣe dáadáa nìyẹn tí wọ́n ṣàtúnṣe nìyẹn àwọn ikọ̀ kejì wàlàdínà unasun yanqasimun ila kismeni kismun alladhina amanu birisala ba'da imani aslahu àwọn la sọ̀rọ̀ wọn yẹn àwọn tí wọ́n gbàgbọ́ nínú iṣẹ́ àwọn òjíṣẹ́ lẹ́yìn tí wọ́n gbàgbọ́ tán wọ́n ṣàtúnṣe iṣẹ́ wọn kismu sani àwọn pín ẹlẹ́ẹ̀kejì alẹ́dínà kádàbú bí àyà àti na ẹ̀yẹ kádàbú bí rìsáálà ti rúṣùlì wọ́n pè iṣẹ́ tọ́lọ̀ fi ráwọn òjíṣẹ́ nírọ́ gbogbo wọn pátáyà mẹ́sùn ilẹ̀ ìyá ò jẹ wọn ẹ̀rí pé mẹ́sùn lọ́lọ́run lò tí a bá ní mẹ́sùn kí nǹkan ó fọwọ́ báyàn kìí ṣe pé wọ́n rí fìrífìrí ìyà rárá ìyà ni ó jẹ wọ́n ni e. bí máa ká ló yà fúsùkú lórí ìwà àpò kí wọn tí wọ́n hù làwọn afáàfin ní ó fi hàn pé àlèkáfírù alẹ́pò náà ní fásikù bí máa ká ló yà fúsùkún fàmàlẹ́dínà fásakú bí máa nà fàmàlẹ́dínà káfàrú torí náà kèfèrí náà fásíkì ni nínú ta lè fi pè náà nìyẹn òun ló fi yẹ ká ṣọ́ra ká tó mọ̀ pera wa nípò kí àbí fásíkì ọlọ́run kó ṣàánú wa ẹ̀tẹ̀síwájú Ọlọ́run إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتذكرون Ọlọ́run sọ̀rọ̀ ọ̀nà méjì táwa ẹ̀dá ọmọnìyàn àtàlìjànú pín sí bí nísbàtí ìlàrí sáàlà nípa iṣẹ́ tó ń fi ráwọn òjíṣẹ́ Ọlọ́run tún wá ń mú ọ̀rọ̀ kan tó tẹnu àwọn tó pe òjíṣẹ́ nírọ́ tó tẹnu wọn jáde a kà á nígbà tá a bẹ̀rẹ̀ sórọ́tù An'am àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì pé kó ṣe káwọn ó tó lè gbà á gbọ́ pé kó gun sánmà lọ kó sọ̀kalẹ̀ bó bá tún dé láti sánmà àwọn òní gbàgbọ́ àfi kó mú tí a kan bọ̀ táwọn ó mọ kà báyìí pé ẹ̀hẹ́n òun ọlọ́run ló rán tẹ́bá rántí gbà náà kà dáadáa fúnra wọ́n sọ pé kó ṣe bẹ́ẹ̀ ẹ̀hẹ́n ẹbá fún wọn ní súrà àti àyà àwọn èèyàn gbé kùránì lọ́wọ́ kí wọ́n lè ṣe súrà 17 súrà 17 àyà 89 náà وقالوا لن نؤمن لك حتى تغفر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة لكم من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما سألت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون ka àyà tó tẹ̀lé yẹn. wọ́n máa mọ̀ ní àgbẹ̀ta ẹjẹ́ wa padà sáyà yẹn ká mú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n sọ lẹ́nu ara wọn àwọn tí wọ́n jẹ́ ikọ̀ kejì. kejì yẹn àwọn tí wọ́n pe ọ̀rọ̀ òjíṣẹ́ nírọ́ wọ́n ní lánú mínà lákà gbogbo tó ń wí àwọn ò ní gbàgbọ́ hátà tàfijúrọ̀ lánàá mínàlẹ̀ àrùdì yàǹgbú a ẹ̀gbọ́n tí wọ́n béèrè ó dìgbà tó bá mú ìṣẹ̀lẹ̀ rú jáde nínú ilẹ̀ tómi yẹn ó sì máa tú jáde báyìí táàmù wo wọ́n fẹ́ sọ ànábì di magician nìyẹn náà tẹ̀síwájú wọ́n wá wò pé ó mọ̀ lè rí yẹn ṣe wọ́n ní ó nìkan ó ní oko rí pé ó ní oko mínà oko dábínú wọ́n àti àwọn àjàrà tí wọ́n ń pè ní grape tàbí oko rẹ̀ ọgbà rẹ̀ kìlálà a láàrin ẹ̀ a tún rí àwọn àníhàr àwọn odò tẹ̀fùjírọ tí ó tún mọ̀ sàn bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ áò yìí lìtẹ̀niwíì ìdí ń sọ ní pé ìran tí wọ́n ń fẹ́ ni wọ́n ń béèrè yẹn áò tún kíkọ́ sàmà à àbí kó jẹ́ kí sánmà kó jábọ́ gẹ́gẹ́ bó ṣe ń wí tó wípé sánmà ó padà jábọ́ jẹ́ ó jábọ́ lé àwọn lórí báyìí kí sàfà kó rún lé wọn lórí kó fọ́ kọ̀bílà àbí táàtìyà àmì bèlá ìwálìmọ̀lá ìkà tí kọ̀bílà kó dé pẹ̀lú ọlọ́run àtàwọn mẹ̀lẹ́kà kọ̀bílà ní kojú kojú báyìí kojú kojú káwọn oríra wọn lójú kojú ojú korojú báyìí kárí pé wà àtọ́lọ́n lẹ́dẹ́ àtàwọn mẹ̀lẹ́ìkà tó bá ti ṣe bẹ́ẹ̀ àgbọ̀ ọgbọ́ èyàn nìkan kọ́ àbíkò onílé kan mi ń súnkúrò fi a ó tarí kọ́ fi sàmáyì ilé yẹn kó jẹ́ ilé tá a fi góòlù àti fàdákà tá fi mọ́ ọ̀pẹ́ fi sàmáyì ọkọ̀ ogun sánmà lọ àtúríwá gbà ọgbọ́ pé tòótọ́ ló dé sánmà àtìgbà tó bá tó ń sọ̀kalẹ̀ pẹ̀lú tó ń ti tírà lọ́wọ́ táàmà kà ń bẹ́ẹ̀ ó wá ní àà mímọ́ ni fólúwà mí èèyàn e ìlà báṣàrọ̀ ṣé mo pera yín mo pera mi ní nǹkan míì fún yín ju ẹ̀dá adarí oorun ẹ̀dá mọ́nìyàn àtòjíṣẹ́ tẹ́ ẹ fi wá ń béèrè rú nǹkan báyìí lọ́wọ́ mi n ò pera mi ní màláíkà mi ò pera mi lálìjẹ̀dù mo léèyàn ni mí ọlọ́run mi sí yín gbogbo tẹ́ wá ń béèrè yín ṣe tó ń bẹ ní kápá ọmọnìyàn ní èè. wọ́n ọlọ́run á ní kò sí tó hánà àwọn èèyàn kò sí tó dì wọ́n lọ́wọ́ kò sí tó kọ̀ fún wọn pé kí wọ́n gba òjíṣẹ́ gbọ́ ìdíjá àwọn ọmọlẹ́wúdá nígbà tí ó ìmọ̀ òdodo ìmọ̀ná wá bá wọn kò sí tó dì wọ́n lọ pé kí wọ́n má gba gbọ́ kí ni nǹkan náà àyàfi pé wọ́n sọ jáde lẹ́nu wọn ó ṣàrọ̀ rọ́sú wọ́n bèèrè pé àà àbà àtàlọ́ ìbáṣàrọ̀ rọ̀sú láhún ṣé ọlọ́run ọbọ̀ wà gbé dìde lójíṣẹ́ ọmọ ènìyàn ni ó ṣe jẹ́ èèyàn bí i tàwọn kọ́dà wọ́n bèèrè mọ́lẹ̀ ádá rọ̀sú olù irú òjíṣẹ́ wo ni àsìwáàk ìjẹ̀ ìmú ìtúbà wọn nájà ah, sójíṣẹ́ ọlọ́run lélẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe máa wà àwọn àfáà tẹbára àfáà tó wà ràṣù lọ́jà kílà ra ìlú bọ́ ah, àfáà iná kílẹ̀ tó wá ń bí àfáà wà tí ọjẹ́ àwọn wá ń ṣe mọ̀ pé kò yẹ kó jẹ́ èèyàn tẹbá rántí gbà ya ṣàlàyé pé ọlọ́run ní tó bá jẹ́ wípé màláìkà ní ń bẹ lórílẹ̀ màláìkà láàrán sí wọn ẹ wá máa wò ó tọ́nà bá tún wá rán màláìkà sọ́mọ èèyàn wọn ò ní gbàgbọ́ wọn ò ní tó jẹ́ kó lè ṣe gbogbo tí ń ṣe ni pé kèé ṣe èèyàn ẹ̀dá àti ẹ̀ yàtọ̀ sáwọn lójú ó lè máa kírun tó bá jẹ́ èèyàn ni òun kàn ní lè kí báwọn èèyàn kan ṣe máa ń sọ lónìí pé ah ìgbà ayé ànábì yẹn ó rọrùn láti kírun kò tí sí tẹlifíṣàn nígbà kan ni wọ́n sọ bẹ́ẹ̀ ní ìsìn wọ́n ní ah ó rọrùn nígbà yẹn torí pé kò sí íńtánẹ́ẹ̀tì ṣé àmọ́ pé tẹlifíṣàn kò kó àìrójú báyàn tó ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní íńtánẹ́ẹ̀tì béèyàn bá bọ́ sí di handset àbí nídìí kọ̀ǹpútà tó o bá fi lọ kó sínú ṣábákà tó o lọ kó sínú íńtánẹ́ẹ̀tì bẹ́yìn ò bá ṣọ́ra tílẹ̀ ò fi mọ́ kò ní mọ̀ wọ́n wá àwọn èèyàn mú yẹn wá ọlọ́run pé ìwà nǹkan ti pọ̀ tá à ń ṣe ní ìsìn tó bá yẹ pé ẹlòmíì ti ẹ̀sọ́ lẹ́nu ara ẹ̀ pé bá nàbí ìgbà bá wà láyé kò yóò yí padà ẹ wo ọ̀rọ̀ burúkú kan tí wọ́n sọ nígbàtí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tàà ń sọ iṣẹ́ ọ̀rọ̀ tí ma jáde lẹ́nu èèyàn pé báyìí sí pàà ń sàlàyé torí pé àyà wà nù kùránì tọ́lọ̀ ní táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ pé ya wọ́n ń bú ọlọ́run àbí wọ́n ń sọ tí ò bá mú ọlọ́run yá kúò láàrin wọn àyà yẹ wà nù kùránì kúò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń sàlàyé ilé ìkólé wa ni gẹ́gẹ́ bí nígbà tí wọ́n ṣe ìdíje òrékelẹ́wà tàgbáńlá ayé Miss World tí wọ́n fẹ́ ṣe Nàìjíríà ṣẹ́mọ́ tó bí wàhálà arákùnrin kan tó lọ kọ lẹ́nu rẹ̀ lọ́n pé bó jíṣẹ́ gan bá ń bẹ láyé yóò wò kánú àwọn ọmọ yẹn tí ó mú olóbí àwọn èèyàn nínú pé àà kìní kan bẹ tí wọ́n pè ní dẹ́kúrọ́mù gbogbo bàbá lọ sínú tẹlifíṣàn tàlàfẹ́ ṣe wáàsí bàbá lórí rédíò wọ́n ń pè kìní kan ní NTB àwọn àfáà ni wọ́n máa sábà ka òfin yẹn fún òun èka fáwọn Nàsárà not to be broadcasted wọ́n wá ka òfin fún wa àgbọ́dọ̀ sọ pé ẹ̀sìn kan ló dáa jù kan lọ àgbọ́dọ̀ sọ pé nìkan wọ̀ ọ̀nà ó sáà máa ka fún wa wọ́n wá máa ṣọ́ wa lọ́wọ́ ṣọ́ wa lẹ́sẹ̀ ẹni tí ò bá wá gbọ́n nínú gbọ́nta oní kọrinkọrin bẹ̀ yóò kú yóò sì kí àwọn èèyàn wọ́n ti ṣẹ̀rù bá ṣùgbọ́n tó wá jẹ́ àwọn Nàsárà ni wọ́n wá àwọn ó làámọ́lẹ̀ àti fi ọmọ bíbí kan ṣoṣo fún wa pẹ́ni tó bá gbàgbọ́ kì yóò ṣègbé yóò gbàlà ṣùgbọ́n tí ò bá gbàgbọ́ yóò pàrún ó làámọ́lẹ̀ ń bẹ̀ bọ́tá àbá sọ wọn ni àfán ọ̀rọ̀ yẹn ó ti ń le jù ni psychological war wọ́n ń bá wa já ogun ìròrí débi pé àwa náà wà mọ̀ wípé ah, ẹ̀mẹ́jà dá wàhálà alẹ́ kí ló kí ló kí ni wàhálà ń bẹ ẹlẹ́kọ̀ọ́ kọjá ó polówó ẹ̀kọ́ rẹ̀ o ológi náà kọjá ó ní ológi dé o ẹn tó wá fi ọkà tó fi ṣe ògì tiẹ̀ tí ó lóyan tí ó lágbàdo ó wá ní ògì ọkà bàbá dé ṣebí tí tó ń tà ló ń polówó kí ní jà ń bẹ̀ bí ìwọ bá rí wípé ọkà tí ń polówó yìí kò ní jẹ́ káwọn èèyàn ó mú kọ yan gan ìwọ náà lọ́mọ tatọ́ka bọ́rọ̀ ti rí nìyẹn ṣùgbọ́n gbogbo gbájú ẹ̀ wọ́n máa lò fún wa bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n mùsùlùmí tí wọ́n bá ti ń ṣe wáàsí wọ́n ṣàlàyé wọ́n ó sọ bí tó wà nínú kùránì súrà báyìí àyà báyìí kìí sàwà lásọ́ ibi táà ti kàárì òfin nàìjíríà sì ní kálukú ṣẹ́sìn àbẹ́sọ pé wé yẹ sọ pé ìwé yẹ ọ̀dá ó mọ̀ pé tó náà bá ní ọ̀dá òun ló dá wà kí la sáà ń sọ bẹ́ẹ̀ àwọn èèyàn wí bẹ́ẹ̀ àwọn èèyàn ẹgbà tí wọ́n wá ń sọ bẹ́ẹ̀ ara èsì tánàbí fọ́ ní sura 6 aya 50 kúlá akúlá kún indi kọzá inú lá sẹ́mọ̀ pé wọ́n ní kọ́kọ́ ilé kan táàfi góòlù àti fàdákà mọ́ ó ní ìnílà àkúlàkún ìndí kọ̀zá inú ńlá mi ò sọ fún yín pé pẹ́pẹ́ ọlọ́run ọwọ́ mi ló wà mi ò sọ fún yín pé pẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀dọ̀ mi ló wà wọ́n ti lọ bẹ̀ inú suratul munafikun ọlọ́run ní wà lè la ìkọ̀zá inú samawati wal ard walakinnal nígbà tọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn mùnáfìkì nìyẹn tó ní látún fìkú nàm وَإِلَّا يُقَتَائِلُ السَّمَاءِ رجعنا الى المدينه ليخرجن العز munafiki àwọn ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون láàkọ̀ ohun tàkọ́kọ́ ìkejì àlẹ̀mọ́nù ẹjẹ́ àmọ́ ìmúlẹ̀ ọ̀kọ̀ọ̀kan nítorí àsìkò ọlọ́ni àwọn mùnáfìkì àwọn ni wọ́n máa ń sọ pé látún fìkú alámọ́ ìdá rọ̀súlì láyátá gbogbo ẹ̀rọ rí ní ṣúra 63 gbogbo ẹ̀rọ ṣe ṣúra 63 láti àyà ẹlẹ́ẹ̀kejì ẹṣì kẹ́yìnà kẹ́ máa wó sóra Súra ẹlẹ́ẹ̀kẹta lé lọ́gọ́ta, Súra 63, Aya 67, Aya 7, ó bẹ̀rẹ̀. Òun lẹ́bí àwọn mùnáfìkì làwọn tó ń sọ wípé látún fi kú alámẹ́ndà rọ̀súlélà ẹ má náwó ẹ má ṣètọrẹ àánú fún gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú ànábì àtàyànfàdù títí tí wọ́n fi pànábì tì tàbí tí wọ́n fi kú ọ̀lọ́dà ànábì ẹ má ṣe ìtọrẹ àánú fún wọn ẹ má náwó fún wọn ẹ má ṣàánú wọn ọ̀nà ní tí ó yá àwọn mùnáfìkì ni wípé wálìlá ìkọ̀zá inú sàmẹ́wà ti wà lárdì tí ọlọ́run ọba ní gbogbo tí ń jẹ́ ọrọ̀ pátápátá jámù ní kọ̀zá inú gbogbo ọrọ̀ pẹpẹ ọ̀rọ̀ gbogbo ẹ̀ pátápátá ti ọlọ́run ọba ni ọ̀zá inú sàmọ́ wa ti wà láàbì ètí bẹnu sánmà méjèèje ni ètí bẹnu lẹ̀ méjèèje